وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أدوقف الله أشي الصلاة فو النبوة محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين النبي صلى الله سبحانه وتعالى تبدي pé kó lè máa jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo àgbáláyé kí àsọlátù náà kó máa bá àwọn ará ilé ànábì àti àwọn sàhábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama tẹ̀síwájú lẹ́ni bí ìdìnnìlá nínú tíra Umdatul Ahkam eléyìí tí a ti ń bá àlàyé rẹ̀ bọ̀ tí a ń bẹ lábẹ́ kìtàbù tahara ìyẹn ni àwọn in tó ní ṣe pẹ̀lú ìmára nínú Islam àti kí àwọn nǹkan kan sẹ́yìn a tún wá kí àwọn nǹkan míì lẹ́ni náà tó ní ìbáṣepapọ̀ mọ́ ètò ìmára àbájú tó kú lè ní insha Allah agbègbè ìmára iná látò sí máa tẹ̀síwájú ní idhnillahi ta'ala àwọn ìbẹ̀lú àwọn ìbẹ̀lọ́wọ́ bá wá a máa sí àlàyé lọ náà rí ọ̀rọ̀ tí ọlọ́wọ́ bá sọ tí annabuwa Muhammad oníwàásí ni máa ń dáná rẹ̀ abánisọ̀rọ̀ ní máa ń kàgbákò kó tó di pa àwọn tí yóò máa gbọ́ náà wọ́n máa lọ rí sí lọ́run pẹ̀lú fẹ̀nu onífẹ̀ẹ́nu àgbákò bẹ̀ lẹ́yìn kó sí ẹlọ́run pẹ̀lú kó fìfẹ́nu sọ̀rọ̀ táwọn èèyàn bá tún wá lọ rí tẹ̀lé lórí ìfẹ́nu rẹ̀ ó tún dá ọ̀ràn fún ọ̀ràn nù ìdí láti ń bẹ̀rẹ̀ wọn bá subhanahu wa ta'ala kókó sí àmójúkó àkóṣìṣàánú wa kó má ṣe wá láàfá àti ó máa sọ̀fẹ́nú ó sì má jẹ́ àmọ́ fi ìfẹ́nú sọ̀rọ̀ àwa náà tá máa wá gbọ́ wa àṣìgbọ́ ọlọ́ndàkú mọ́ṣá sọ wá kú níbẹ̀ والشهداء وحسن أولئك رفيقا سمت الحمد لله والصلاة والسلام على رسول الله وعاله ومن والاه واتبع هدى إلى يوم الدين وبعد عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الختان والاستحجام وقص الشارع وتقليم الأظفار ونسخ الإبل حديث فوا أبو هريرة رضي الله تعالى عنه الصحابي الجليل أقبلنا وصحابي النبي محمد صلى الله عليه وسلم فلو وبا في ما تيكروا فلو وبا في ك، àwọn ni wọ́n gba ẹgbà وا ìntàfẹ́kílì ní ìwá lábẹ́ رضي الله تعالى radiyallahu ọlọ́dìṣẹ́ ọlọ́run ọlọ́run gbọ́ tó dìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam tí ń bá wọn sọ̀rọ̀ ńjọ́ náà annabi wa ń sọ ńjọ́ náà pé alfitratu khams aláàbí ni tí ń jẹ́ fitrọ nǹkan márùn-ún ó wá alkhitar ká dábẹ́ lọ́kùnrin lóbìnrin táwọn bàbá bíi àlàyé rẹ̀ wálé tẹ́ṣdáàd wàkọ́sù ṣáàd wàtàkùlẹ́mù àdùfà wànàtìfọ̀lẹ̀ ẹ̀bẹ̀. alfitọrọ táwọn náà bí bẹ̀rẹ̀ yìí pé àdámọ́ tí ọlọ́run ọba dáhùn èèyàn tó wá fẹ́ kó ṣe pé ìgbà dá yín tán bá a ṣe fẹ́ kẹ́ ẹ máa wà ó ní tá ń pè ní àlùfẹ́tọ̀rọ̀ àti dá yín <clears throat> àmọ́ bá a ṣe fẹ́ máa rí yín lórí ilẹ̀ ó ní tá ń pè ní àlùfẹ́tọ̀rọ̀ orí fítọ̀rọ̀ yìí àwọn ànábí ọlọ́run tí wọ́n ti lọ orí ẹ̀ làwọn náà wà anábíwá muhammad sallallahu alaihi wasallam orí ẹ̀lú náà wà pé bọ́lọ́wọ́n ọba ti fẹ́ ká mọ́ wà ní gbogbo ìgbà ni ẹ̀ anábíwá kan bí ẹgbà wá ó ní khams márùn-ún níbìkan ó ní ashrun minal fitra nǹkan mẹ́wàá kan bẹ́ẹ̀ lára pétérọ̀ táwọn ìlú wa lára bọ́lọ́wọ́n ọba ti fẹ́ ká máa wà òun ló wà èyí làwọn mímọ̀ ti ṣàlàyé pé àwọn táàmà kà ní alìfẹ́tìrọ̀ yìí bẹ́yàtà nọ́díkà fún wa níbi márùn yìí àbíbẹ̀wà tó dákọ́ bí ẹgbà wà mí pé gbogbo ẹ̀hùn sọ fún wa pé ìjọ́ ń pè ní alìfẹ́tìrọ̀ yìí bóyá kò ju márùn àbí mẹ́wàá yìí lọ ń já sí pé tó pọ̀ ní àlùfítrọ̀ táà mùsùlùmí gbọ́dọ̀ máa sọ pé ṣùgbọ́n márùn tó kà fún wa bí ó pàtàkì púpọ̀ níbi tó ti ka mẹ́wàá àwọn nǹkan kó kà síbẹ̀ àwọn ń tá ti ṣàlàyé ọ̀gọ̀rọ̀ ẹ̀ sẹ́yìn náà bí ká ṣàlùwàlá bí ká fi mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábùwà muhammad sallallahu alaihi wasallam ó wá láwọn nǹkan mara àánú yìí ká mójútó ká mọ̀ ṣe torí pé mínàlì pẹ̀tọ́rọ nínú àdámọ̀ wa ló wà àkọ́kọ́ tó wá kọ́kọ́ ká nínú mara àánú ó ní alkhitan almada alkhitan in ń pè ní alkhitan ó náà ní ká dábẹ́ ká dá abẹ́ òun là ń pè ní alìkìtà ẹ wá dídí dábẹ́ yìí ìlànà ni tánàbùwà Muhammad sallallahu alaihi wasallam kó tó dé tọ́lọ́run ọba ti fi ìlànà yìí lọ́lẹ̀ tá sì gbọ́dọ̀ máa tẹ̀lé lánàá náà àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ dábẹ́ Ànábì Ibrahim alayhi salatu wassalam yóò kọ́kọ́ dábẹ́ kó sì tó di pọ́lọ́hùn ọba pàṣẹ ìdábẹ́ fánẹ́lúwà Ibrahim alayhi salatu wassalam ó ti ń lọ bí ọmọ samanu nasana ń ti ń lọ bí ọmọ 80 years lọ́dún náà bó ṣe dàgbà tó dògbò tó ìgbà òfin ní ti dé ó ti dòfin lórí wọn náà kódà tó lò fi dá bẹ́ńjọ́ náà ń gbóhùn fi dé ìdí bẹ́ńtòsí rẹ̀ ńjọ́ náà ni. pé ẹgbẹ́ lórí ó ka àdé fèrè wà ní tí wọ́n ń sára rẹ̀ láàfin ní kò sára rẹ̀ òun ni tó kàn lù bí abẹ́ńjọ́ náà. ọlọ́wọ́ sọ fánẹ́bùwà Ibrahim alayhisalatu salam fánẹ́bùwà Muhammad oníwà tẹ́bẹ̀ millata Ibrahim hanifa ìlànà nabi Ibrahim máa tẹ̀lé ara tí a wá bá látọ̀dọ̀ ànábì Ibrahim alayhi salatu wassalam ọ̀nà ni al-khitan ìdí nìyẹn ló fi jẹ́ pé ọ̀rọ̀ ká dábẹ́ ìlànà ẹ̀sìn tiwa ní mùsùlùmí náà sì gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí ìlànà ẹ̀sìn tiwa nígbà èèyàn bá ti jẹ́ni tí ó fẹ́ gba àgbọ́yé Islam anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa náà sì dábẹ́ àmáwọn afáàfáà kíní kan mọ́ra wọn lẹ́nu níbi dídábẹ́ ndi ìgbò náà dáa àwọn mínà wọn ní mímọ̀ wọ́n ní jọ tí wọ́n ti bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ń jọ náà òun náà ni ti ti pé kí wọ́n dábẹ́ fún ìjọ náà tó sì tó pé àwọn èèyàn jọ náà pé ẹ tún wá fàfèjẹ fún àpèjẹ àwọn míì ní rárá ààrẹ rí tó lẹ́sẹ̀ ńlẹ̀ tó fi léyìn nílẹ̀ àwọn kan náà ní ìmọ̀ ní ìdábẹ́ ànábì sallallahu alaihi wasallam kéńjọ tó wáyé oníjọ́ tí jìbìrì lù táwọn màláìka wá ọ̀pẹ́rẹ́tì ànábì nígbà ànábì bẹ́ẹ̀ kékeré tí wọ́n wá wọ́n sì kí ànábì mọ́lẹ̀ wọ́n la igbáyà rẹ̀ wọ́n gbé áàkì rẹ̀ jáde gbogbo tí máa ń bẹ lọ́kàn ìní àtẹ̀yìn táàbí máa ń ro àìdásọ́mọ làkejì táàbí máa ń ní gírímọ́káì táàbí máa ń ní tẹ́m̀bẹ̀lẹ̀kún gbogbo àwọn amradul qulub gbogbo àwọn àìsàn orí ọkàn tí ma ń dààmú èèyàn wọ́n wá fọ́kú gbáyà náàbì ìjọna tó bí yá pé ẹ̀lẹ́bì rí fẹ́mi ànábì ma ń fúyẹ́ púpọ̀ lẹ́ẹ̀ṣẹ́ lè bá tẹ ìtanú ẹrù ànábì ẹ̀ lè bá tẹ́m̀bẹ̀lẹ̀ kó nú ẹrù ànábì ẹ̀ lè bá kákan ma bínú ọ̀n necessarily nínú ẹrù ànábì ẹ̀ lè bá ká ma pẹ̀gẹ́ ẹnìkejì nínú ìgbésí ayé ànábì torí gbogbo àwọn àìsàn yìí wọ́n ti fọ́ dànù jọ náà àwọn adá ti padà so àwọn nínà ní ìmọ̀ wa ni ìjọ tí wọ́n wá fọ igbá àyà nẹ́bì yìí sallallahu alaihi wasallam pé ìjọ náà ò ní wọ́n ti dábẹ́ fà nẹ́bì amẹ́lẹ̀ iná àwọn àfáàwí ni ààrẹ rí tó fi lọ́lẹ̀ fún wa bẹ́ẹ̀ àwọn mímúrú ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta náà wá wọ́n ní dábẹ́ ànábì pé wọ́n bí mọ́ ni pé ń jọ tí wọ́n ti bí wúlìdà mọ̀túrẹ̀n wọ́n bí ànábì lẹ́ni tó ṣe pé ó gbé ìdábẹ́ rẹ̀ wá sílẹ̀ ayé o tòtò túmọ̀ sí pé ń gbọ́ ó ti gbé wá kò bùkátà sí òtútù abẹ́dámọ́ hàrí akọ̀wà àrídá àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tá a rí kà nínú tírà rí táwọn àlùfáà wá sọ fún wa àmọ́ bó ló ti lálàáfíà Allahu a'lam àmọ́ tá a mọ̀ tó dá wa lójú ni pé àgbẹ̀bùwa Muhammad sallallahu alaihi wasallam kana maktunan adábí àgbẹ̀bì ti bí ìyàn lẹ́yìn tán dábẹ́ fún káyé ti yanjú bẹ́ẹ̀ o kìí ṣe tuntun ó kọ́mọ̀n ó kọ́mọ̀n láwùjọ àwọn èèyàn kó ló sì kọ́mọ̀n bí bá ti wí náà àìmọye nú àwọn àlùfáà tí wọ́n ti lọ jàǹtìrẹrẹ wọn lè máa bá tí wọ́n mọ kọ́ lẹ́nu àkọọ́lẹ̀ wọn obì ní àárọ̀ yàwọn afáà tí nǹkan ní tíra nìyí pàtàkì jùlọ àwọn ẹni tá a rí látọ̀dọ̀ wọn tó sì fi ń rinlẹ̀ òun náà nílẹ̀ lárúbáwá tó nílẹ̀ lárúbáwá àìmọye ọmọ ni wọ́n máa ń bí tí ó ti gbé ìdábẹ́ wá láti inú ìyá rẹ̀ ṣòwò bí lẹ́ni tó ti dábẹ́ fún tó tó bá dáyé kò ní ìdí ẹ̀ dábẹ́ fún wọn mo jẹ́ ipá àwọn àlùfáà nínú Islam wọ́n tún fa nǹkan kan mọ́ra wọn lẹ́nu pé ọmọ tá a bá wá ní wọ́n ti bí lẹ́ni tí wọ́n ti dábẹ́ fún yìí ṣé ká wá wùlẹ̀ sílẹ̀ àwọn àlùfáà nígbà ó ṣe pé ìbá abẹ́ dábẹ́ fún ó sì nídìí tọ́jú ní adábẹ́ ó ti wá gbé wá láti inú ìyá rẹ̀ kò nídìí mọ́nù látara ìfẹ́ wá tẹ̀lé súnà nábì pé ànílànà nábì ni atúwárá àwọn tán ní ẹ kò nídìí mọ́ lóòótọ́ àmọ́ ẹ tiẹ̀ fi abẹ́ pa nǹkan ọmọkùnrin tiẹ̀ náà ṣáà fi kàn án tẹ́ sáà jẹ́jẹ́ díẹ̀ náà kó jápẹ̀rẹ̀ pé aláàtà ṣe súnà àmọ́ tá bá wo bẹ̀rún dáadáa kìí ṣe ká fi ẹ̀jẹ̀ tó fẹ́ jáde ní ẹ̀kọ́ ní ìsìláàmù fẹ́ lò ẹran tí ma ń bo orí nǹkan ọmọkùnrin ìsìláàmù fẹ́ tágbé lóbi jẹ́ pé nígbà wọn bá ti wá bí ọmọ ní ni à ń tába fi bíi ilẹ̀ báyìí kò yẹ ká ṣe ẹ̀sìn wa ni ìlànà ni wọ́n pe kíní kan ní alukulfa alukulfa yìí awọ ẹran kan ni bí wọ́n bá bí ọmọkùnrin tán awọ ẹran yìí máa ń bojú nǹkan ọmọkùnrin yóò bó débi kébèyàn bá fẹ́ tọ̀ inú bí awọ ẹran yìí nìtọ́ ó ti máa jáde tí wọ́n bá ṣẹ̀ bímọ. níta wá ń pè ní ìdábẹ́ ni pé ká wá gbé awọ nìdànù òun náà ń pè ní ìdábẹ́. awọ tí máa ń bo nǹkan ọmọkùnrin ká wá gbé kan fa kúò mẹ́ tí ìǹtí padà máa wá ń kú gbà tán bá fa tán tójú omi títọ̀ ó mọ gbàjáde tátọ̀ ó mọ gbàjáde tí ó fi ṣẹ̀ṣẹ̀ wá yọ dáadáa tó awọ tí ń bobẹ̀ òun là ń pè ní alkolfa tàbá ti wá ha wọ́n ní ìdánù àti dábẹ́ fọ́mọ nù èyí ń jẹ́ tọkùnrin ọmọ obìnrin ojú ara tọmọbìnrin náà awọ ẹran kan ìmọ̀ ń yọ ń bẹ̀ sóńsó báyìí yóò dàbí sóńsó tí ma ń yọ lórí akọ adìẹ bí kìíní ti máa ní lójú ní ojú ara ọmọbìnrin náà nù awọ tó wá ní ṣóńṣó yìí ká wá rọra rẹ e lórí ó là ń pè ní ìdábẹ́ níbi tọmọ obìnrin ó jẹ́ pé àwọn aràn náà àwọn alárúbá máa ń dá ṣàkàṣàkàn gbogbo awọ tó wá wà lẹ́gbẹ̀ẹ́ ìgbẹ́ ojú ara ọmọbìnrin wọ́n fa gbogbo ẹ̀ àwọn àlùfáà ní ẹ̀yìn lẹ́gbẹ̀ẹ́ yìí wá o ẹ̀sìn ń fìyà jọ ọmọbìnrin nù òsínú Islam tó ń táa fẹ́ ṣe níbi ìdábẹ́ ọmọbìnrin ni awọ sóńsó tí ma ń dàbí sóńsó orí adìẹ tí sóńsó náà lẹ́ ń pè kí ní orí adìẹ ọ̀hún igbe ẹ̀sìn ìdarí ẹ̀yìn sóńsó náà ni yorùbá ìkódìrí àti ìjọmọ́ sọ tọ̀ ìkálàfà yorùbá wí yú náà ewu ni rọ́jẹ̀ ó gbé kò tí ì ṣe gbé ó gbé gọ́dún ni a ló gbé ní káàkiri ọlọ́run ṣàánú wa o òsígbà tá a lè padà lọ lè kọ́ padà lọ ka àwọn aláwùmí ìgbà kan báyìí tá à ń ká gbà kéré jù báyìí wọ́n ní ògbé àbí ògbé adìẹ kí ni ìsinmi tí máa bí o tó jọ bí ògbé orí adìẹ ìwọ̀n máa ń bẹ níbi ojú ara ọmọbìnrin òun làá wà gé ni ó jẹ pé aṣekínú àti dábẹ́ ó wá lẹ́kọ̀ọ́ púpọ̀ o èyí tó bá ti sọ yìí tẹ́yìn wá bímọ ọwá ni ah, àá ìbọn ní súnà nẹ́bì ni ìwọ̀n náà lọ rí yọ ọ̀bẹ fún ara rẹ̀ ọwá ni a ti láwọ ọ̀kan tí mọ́ ń gbó ojú tọkùnrin ọwá ń gé fún ara rẹ̀ má gé fún ara rẹ̀ o a ní àwọn tí ṣe pé iṣẹ́ ti wọn ni wọ́n kọ wọ́n mọ̀ àwọn gbogbo ẹni tí bá mọ̀ ń dábẹ́ níbi tó ọmọbìnrin anábùwà muhammad sallallahu alaihi wasallam ó dì í dì ìránṣẹ́ pé obìnrin tí ma ń dábẹ́ gẹ́gẹ́ bí ó mú àtúnyà àti gbẹ̀gbàwà rẹ̀ lóbìnrin kan ní ma ń dábẹ́ fáwọn ọmọ obìnrin láti ìlú madina lásìkò anábùwà muhammad sallallahu alaihi wasallam anábìwà dì í dì ìránṣẹ́ pé agbọ́pọ̀ ọ̀lọ́ ma ń dábẹ́ o àmọ́sọ̀rọ̀ gé tó ta ló wà níbi orí ojú ọmọbìnrin ojú ara yìí ó ní ọ̀rọ̀ ra gé fẹ́ẹ́rẹ́fẹ́ má wàá tún gé jìnnà ọ gbọ́dọ̀ gé lájì àbí lájì àbí lájì mọ́lẹ̀ ọ a ò gbọ́dọ̀ gé mọ́lẹ̀ at the same time kò tún dáa tó náà ká má dábẹ́ fọ́mọbìnrin kò àìdábẹ́ fọ́mọ obìnrin ewu tó wà ń bẹ̀ ni pé ó lè sọ ọmọbìnrin nìdájá tí ò ní kọ̀fẹ́ ní ọkùnrin láti máa bá lò tí agbọn ara rẹ̀ ó pọ̀ ju tẹgbẹ́ lọ ewu tó wà ń bí kí a mọ́ dábẹ́ fọ́mọbìnrin mi ewu tí wọ́n ń bẹ́ ń bí ká tó wà lọ rèé kó tán òun náà tó wà tábàlọ̀ rẹ̀ gé tán àbá gé jù àbá gé mọ́lẹ̀ jù ewu nì ní pé a tún pa dùn mọ́mọbìnrin nì lára tádùn ni ó kú mọ́ lára débi pé kò sí bọ́kùnrin ò bá àti fi lọ tó kò ní ara rẹ̀ ó kú ni jẹ́rí pé ọ̀rọ̀ ti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ a gbọ́dọ̀ sàìmọ́gé tòró a gbọ́dọ̀ gé jù Toro léwu ewu tí ń bẹ ń bi àìmọ́ge tó bá wá tún wá lọ yọ sóńsó jù ó ní pé tọmọbìnrin ní bá ti ń rìn sí máa gbogbo báyìí múùbù báyìí awọ ta ló yọ sóńsó yìí yóò mọ̀ rìn lójú ara yóò wá fakara rẹ̀ fẹ́ mọ̀ gbéra ìdí tẹ́gù ti wà ń bẹ̀rẹ̀ yóò mọ̀ rìn tó bá sì ti rìn ara rẹ̀ yóò mọ̀ jìdí ewu ni Islam fẹ́ jẹ́ apá agbékò mẹ́rin tá a bá wá lọ rèé gejù awọ ni ò tún gbọdọ̀ mọ́ sí ń bẹ̀ tó rárá àwọn nǹkan tí ó mọ́ tètè pé ṣáwà rẹ̀ dìde náà nù tá a bá ti wá gejù apá ṣáwà mà lára nù tọkùnrin náà ti léwu ká mọ́ jábẹ́ fọkùnrin náà ó ní pé awọ ni bá a bá gé kúrò níbi ojú nǹkan ọmọkùnrin gbéyàn bá lóòótọ́ ìtọ̀kọ́ òmọ̀ sápamọ́ sábẹ́ rẹ̀ kò wá ní ṣe fọ́ torí yóò ṣe dọ̀rọ̀ wálẹ̀ báyìí ìtọ́ ti wá sá sí àárín inú bẹ̀ so ní ẹ̀bá lóhun ṣe mara kò ní ṣe mara bí bá ń kí irun irun rẹ̀ ń kí pẹ̀lẹ́gbẹ̀ ni ẹgbẹ́ awọ nìkú kójú bẹ̀lẹ̀ fúrì èèyàn bá tọ̀ yóò lè ríbi tábà tún ṣe bihar albayar al-mukhtasar pẹ̀lú àlàyé tí ń ṣe dá sí yìí ibẹ̀ ó yẹ ká ti máa wá gbọ́ nǹkan kan tó yẹ ká tún mẹ́nu bà níṣìí ó ní pé àtọmọkùnrin o àtọmọ obìnrin o àwọn méjèèjì la máa ń dábẹ́ fún kí wá ní ìdájọ́ ìdábẹ́ fáwọn méjèèjì àwọn àlùfáà ní Islam wọ́n ní àti fọ́kùnrin àti fóbìnrin ọ̀ranyàn ó ní ká máa dábẹ́ fún wọn ọ̀ranyàn wáàjì ó ní ká máa dábẹ́ fún wọn àti fọ́mọ àti fún ọmọ obìnrin àwọn àmì inú àwọn àlùfáà wọ́n ní rárá pé ká dábẹ́ fọ́mọ ọkùnrin ló sọ̀nà yàn pé àmọ́tọ́ ọmọbìnrin yóò kákan lé báyìí báwọn àlùfáà wa ti wá fà lọ nínú ìsìlámù àmọ́ wallahu a'lam ẹjá sojú kòkòrò rẹ̀ ẹni pé lágbàáyé ogun ti ń já kíní lè lágbàáyé adájú àwọn tó sì bá wa jagun láwọn ọ̀tá ìsìlámù wọ́n mọ̀ tẹ́sí ah o ó dúpẹ́ bọ́lọ́wọ́ bá ṣe ní mùsùlùmí o ní tèmi àti ìrìn gbọ́dọ̀ mọ bẹ́lọ́ nínú islam ó ní ẹjá mọ bẹ́lọ́ fún ìmọ̀ nípa islam tẹ́lí tá bá ti ní mọ̀ nípa islam a rí pé gbogbo tẹ́lí tán tó tán mọ́ pariwo nípa islam yẹn ìbàjẹ́ táwọn fẹ́ fi lọ́lẹ̀ náà ṣe ń gbógun ti gbogbo ẹ̀ àwọn fẹ́ fi ìbàjẹ́ lọ́lẹ̀ náà ṣe mọ́ gbogbo àwọn ọ̀tá islam ti mọ́ gbógun ti gbogbo ẹ̀ wọ́n fẹ́ jẹ́ kí ayé ó dàrú wọ́n sì rò páwọn làwọn gbọ́ ẹwọ ní àwọn tó máa ń pariwo pé ìsìláàmù máa ń ní àwọn òfin kan bẹ òfin kátẹ́jẹ́ ilẹ̀ tó máa ń pariwo rẹ̀ ẹrú ọlọ́run bá kan ọlọ́run bá san wọ́n lẹ́sàn lórí àwọn asẹ́ndì fídíò clip kan sí mi lánàá níbi tí àwọn níbọ̀ méjì snow ṣẹlẹ̀ àwọn yìnyín tí máa ń jábọ̀ ó wá ń jábọ̀ bí wọ́n ju snow sílé ara wọn níbi kíní ni wọ́n sá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà pariwo mọ́ra wọn ẹ̀rọ báwa nílé méjì ti wà nílẹ̀ ti mọ́ ń já ibi ọtí para wọn lẹ́ẹ̀kan náà ti dìí kí ní kan máa lọ mú bọ́n rẹ̀ níwájú láàrọ̀ mú bọ́n níwájú ríbi ká tó mi ká tó mọ̀ kálùkù sí lọ lè gbé bọ̀ jáde pàápàá wọ́n sì jìnà wọn pa subhanallah ẹ̀yí jáyìí lè mọ láìsẹ́ǹsì ara yín níbọn islam ó wà gbófin ìkẹ́lẹ̀ sẹ́ni bá ṣe kìíní kan òkè pa ẹ̀yìn lẹ́mọ̀ á pariwo rẹ̀ ìdẹ́yìn gbélẹ̀ fún ayẹyẹ kan dalẹ̀ ẹjá fún ẹwọ tó ń jà sí yìnyín lásán ẹ aládùúgbò méjì kan já ìtìjọ̀bọ́ síra yín torí ẹ àìwá mọ iye ìpànìyàn tí mo ń lọ láwùjọ wọn ìbàjẹ́ táwọn fẹ́ mọ fi lọ́lẹ̀ lọ́ fi gbógun ti Islam mọ́ wa ẹwọ ní ti wọ́n gbógun ti kọ́mọbìnrin mọ̀mọ́ dábẹ́ ẹnìkan ẹ mọ wọ swíìtì ní tìmáì wọ́n lẹ́dẹ̀ àti báyìí fa wàhálà ìwọ́n tó bá ti wá wà intimidated ìwọ ni wọ́n kàn lè yẹn jẹ́ ó máa ṣe bíbẹ̀ pé táwọn ń sọ ní pé bó ti gbọdọ̀ rí nìyẹn wọ́n á lè máa bọ́ ọjà fún kí ló jẹ́ lọ dábẹ́ fún wọn náà ìṣe gbódùn ara kí ló tiẹ́ wọ́n lọ́lọ́mọ náà bẹ́ẹ̀ mi mọ́ ni kí ni láì tiẹ́ láti mọ pẹ́sàn mi lórí ọmọ mi tẹ́lá àwọn tọ́mọ náà wà jẹ́rọ sí tùwà ní ìsáwọn nọ́ọ̀sì àbáwọn tó nìkan àwọn nǹkan tíjọba ò gbé ilẹ̀ fún wọn wọ́n ti lẹ́mọ̀ wùlò pé torípàwọn làwọn wà níṣẹ́ ìsìláàmù tó sì mú wá alhamdulillah ní tí ìsìláàmù fẹ́ protect àwọn tó mọ̀ mọ̀ gbógun ti iṣẹ́ mọ́dàbẹ́ àwọn náà ti mọ̀ pé tí abẹ́ ọmọbìnrin bá ti kíkí ní ìlú bá kú mẹ́ yóò lè mọ charge dáadáa so jùlọ ó lè pọ̀ ó lè lọ pọ̀pọ̀pọ̀ rẹ mọ́ lè satisfy sexually yóò lè yóò tún lè mọ̀ níta kẹsìmọ̀ nísìnyí ọ̀rọ̀ kábóbìnrin lò pọ̀ wọn àbẹ́ kásìn kẹsẹ̀ mọ́ ẹ lọ kàwọn ní ìjà wọn tí mọ́ ń ṣẹlẹ̀ lóèdè níbi ọ̀sẹ̀ méjì lẹ́ni ọlọ́run bá kọ́sẹ́ ń di kiri kan sí mi And ń discuss lọ́rọ̀ right ìgbà tí ní ọjọ́ kejì ó fi mọ́ àwọn wá gbérò ìkan sí newspaper ní UK lọ́dún náà ẹni ó bá bá snap ẹ̀ wá sẹ́ndẹ̀ sí mi ìgbà táàrí títà lè wé rí ọmọ 35 years tí ìgbà ṣe mistake ó sì ń sẹ́ndì àwọn fọ́tò ìhòhò ìbàjẹ́ ń sẹ́ndì ẹ̀ sọmọ léèwé ọmọ tó ń kọ́ ọmọ secondary school ọmọ ọdún ìrìnlẹ́pọ̀ ọmọ náà jẹ́mọ́ ọmọ 15 years ó fi wá débi pé òun àtọmọ 15 years yìí ń bára wọn lò ọmọ bíi fifteen years sísìn fi ń fún un lóyún wọ́n sì ń ṣẹ́yún ìlú èbó ni o ká tó wí ọba tún mú mi tó ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà wà á rí ọmọ fifteen years náà ni tí àwọn àbàjẹ́ táwọn ẹ̀fọ́ fi lọlẹ̀ lọ́bẹ̀ fi lọlẹ̀ náà fi máa ń takò ogun tẹ́rí tẹ́ takò òun ló ṣe máa ń pè mí nújẹ́ ti máa ráwọn ọmọ ìyá wa tí wọ́n bá ń sọ orun tán sọ àwa ní ká lọ nímọ̀ nípa ẹ̀sìn wa wà láì Islam ó perfect àwa tá à ń ṣe lè mọ́ perfect àwa tá à ń pèpè sí lè mọ́ perfect ìmọ̀ wá lè mọ́ tó nǹkan àmọ́ tí mọ̀ tí ò bá ṣe tó nǹkan tó bá ti gbọ́ pọ̀ tàkò kìíní kan tẹ́lẹ̀ ní nǹkan wà nínú Islam lọ wá dìlọ́dọ̀ àwọn àfáà tó mọ̀ tó bá gbọ́ àlàyé rẹ̀ ó rí pé ah, Islam ló máa ń ti sọ ọlọ́dà fún mọ́ gba Islam kó lọ́wọ́ wa ìmọ̀ tó yẹ kúrú nípa wa lọ́sọ̀ ìdí rèé ká bá wọn wà nínú àwọn ẹni tí ò ní máa ṣe àbáwọn tí yóò mọ̀ takò ẹ má bá wọn takò ẹ dákun o so ìdábẹ́ fọ́mọ obìnrin ìlànà ẹ̀sìn tiwa ni ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ àwọn onífẹ́ ẹnu fẹ́ àbí wọ́n ṣe kínú àbí wọ́n kọ̀ ìlànà ẹ̀sìn tiwa ni bákan náà ló ta gbọ́dọ̀ gbéyàwó lábẹ́ àlùfíta ó ní pé àwọn àlùfáà wọ́n láti gbà tó ti da káfíńmọ́ sí fọ́mọ fọ́mọ bá ti ń pọ́mọ ọjọ́ méje bàbá rí pàgbára rí wá gbé e àtàbá ah, dábẹ́ fọmọ yìí ó lè fẹ́ àfẹ́tì ẹ̀ díẹ̀ wọ́n ní a lè jẹ́ kó mọ dàgbà díẹ̀ ìyá bí ọmọdún mẹ́ta ọmọdún márùn ọmọdún méje tí àmọ́ ó mọ ọmọ wá di ọ̀ràn yàn níjọ́ tó wọn bá ti bàlá kọ̀ yóò dọ̀ràn yàn ní lórí pé táwọn òbí rẹ̀ ò bá ṣe fún tóun sì ti bàlá kọ̀ kó yá lọ bí ṣe nǹkan ẹ̀ àfẹ́ntà pé a lè bí ọmọ ní tí yóò wáyé ní maktul tí wọ́n ti dábẹ́ so ká ní ẹni tó wáyé lẹ́ni fẹ́ dábẹ́ fún ní tiẹ̀ tẹ́sì rẹ̀ fúyẹ́ amẹ́ntàn bá dábẹ́ fún wájú pé wọ́n bí mọ́ tó bá ti ń gbà láàárọ̀ ó gbọ́dọ̀ lọ rèé dábẹ́ torí pé tí ò bá dábẹ́ ẹ̀pọ̀ tó bá lóun tọ̀ kò ní ibi tábà tán padà jùlọ tó bá tẹ̀ wájú ọmọkùnrin ẹ̀gbin ó mọ̀ lára rẹ̀ tọ́mọ́bìnrin ewu ti ń bẹ́ẹ̀ lásán àwọn àdúrà tó wá pàkíyèsí kan nípa tọmọbìnrin wọ́n láwọn ẹni tó tiẹ̀ wá kàn pa fún tí wọ́n gbọ́dọ̀ tó máa mójútó ó làwọn ẹni tí wọ́n bá ń bẹ láwọn ìlú tó máa ń hot ìlú tó sábà máa ń gbóná wọ́n níbẹ̀ eh, kí ní ta ní máa ń yọ lórí ojú ara ọmọbìnrin tí máa ń fata gbọ́dọ̀ géun wọ́n ní ti àwọn ọmọ tó bá ń bẹ àwọn obìnrin tó bá ń gbé àwọn ìlú tí bá máa sábà hot bí àwọn nọ́ọ̀tì àwọn ilẹ̀ lárúbáwá pípé tí wọ́n máa ń sábà yọjú ṣùgbọ́n tí bá máa ń sábà tutù tàbí tí ẹgbẹ́ kìí tutù kìí gbóná jù tí wọ́n yìí sábà pọ̀ jù nígbà míì ẹ̀yìn ìwádìí ìmọ̀ lásán náà bí sọ yìí sáyẹ́ǹsì náà bí sọ yìí ṣẹ̀rí àkọlù làmọ́lẹ́bẹ̀ẹ́ gbọ́nagbọ́nà fún wa àmá àwọn àfáàwọn wáṣà fíìsì àwọn àdìbẹ́ náà tí wọ́n ń kọ́ Sheikhuna Muhammad Nasiruddin Al-Albani alayhi rahmatullah àwọn náà fi ọ̀rọ̀ yìí nílẹ̀ bẹ́ẹ̀ Eh, alkhitan kádàbẹ́ sunnah nabuwa muhammad eh, ọ̀ràn yẹn ní lórí ọkùnrin ṣètò obìnrin náà wá jọ́ràn yẹn àwọn alfa wọ́n fa mara wọn lẹ́nu ọ̀rọ̀ wá pọ̀ lábẹ́ ká lábẹ́ dídábẹ́ àmọ́ nítorí àkókò ẹja tó lọ ibi alámọ̀rí ọ̀rọ̀ mi tí wà nínú hadith wal istihdaad <clears throat> <clears throat> nínú alfitrati alfitratu khams nínú tá a pè adamu àdámọ́ tó jẹ́ márùn-ún yìí ọ̀kan nú ẹ̀ òun tún ní alistihdad níta ń pè ní alistihdad ó ní a lo abẹ káwá fífa irun abẹ́ wa òun là ń pè ní alistihba lára àdámọ́ tó jẹ́ márùn òun lòun náà wà ọlọ́mọṣá sí lọ́rùn fún wa o àwa mùsùlùmí ẹ̀sìn wa yìí ó ka ìmọ́tótó kún púpọ̀ ó ka kún púpọ̀ kọ́lọ̀ wá kàn yẹ́ ní kọ̀ọ̀kan wa ni so alistihdad ó ní ká fa irun abẹ́ wa ká mọ̀ múrun abẹ́ wa kú ẹ̀sìn ní fọ́kùnrin ẹ̀sìn sí ní bóbìnrin náà àwa méjèèjì náà lójọ jọ́sìn fún ìdíta ìrìyàn báyìí ni pé a rínú àwọn àfáà míì tí wọ́n ní ẹ bóyá kóbìnrin mọ̀mọ́ sí àìrọ́ kódà àárín tó jọ lóòrò àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam níjọ́ ànábì ń gbà wọn ọkùnrin mọ̀ràn pé bẹ́ẹ̀ bá ṣe ìrìn àjò ẹ má máa já wọlé ẹ má kí ẹ̀ adábìnrin kò lè já sí pé àá àwọn ò lè tún ara ṣe fún oyin dáadáa nínú dáadáa bí wá kà ní pé àá yóò lè yanu wọn wọ́n sì lè tún wọn ṣe bí á tí ní bá ṣe jákàjáká bákan náà àwọn irun ìdọ̀tí tí máa ń bẹ lábẹ́ wọn ó sì lè fàkẹ́ tó dé kò jẹ́ pé ẹ̀dẹ̀ àmọ́ rí nǹkan tí ó dàbí èrí lára wọn so èérí ni irun abẹ́ tí máa ń bẹ lábẹ́ rẹ̀ jọmọ́ ẹ̀rí pé ká dúpẹ́ fọ́lọ̀ nínú Islam inú gbogbo ẹ̀sìn táwọn èèyàn máa ń ṣe àmẹ̀sìn tó múrò lè wá àwọn ọlọ́lá àdúlágbáyé wọ́n ti wá gba kìíní àwọn náà máa ń ṣe àwọn abúlé wọn pé mólẹ́tíkọ́ inú ìsìláàmù ni ìtì ló fà ní pé àìmọye àwọn jáàmù àwọn kòkòrò ọlọ́kan òjọ̀kan ló lè mọ sásábẹ́ àwọn àrùn yìí àwọn kòkòrò àwọn jáàmù àwọn tó lè fight àwọn fáírọ́ọ̀sì oríṣiríṣi ló lè mọ sásábẹ́ wọn ẹ̀kí ẹ lè mọ́ abẹ ní mọ́tótó tí mọ́ àdìfẹ́ mọ́ pa ìsàn látara àrùn látara àrùn ọlọ́pàá òjọ̀kọta wí àbáwọn kòkòrò tó lè fa àwọn àwọn kòkòrò àwọn fáírọ́ọ̀sì oríṣiríṣi àwọn jáàmù ó yẹ máa ẹfá gbogbo ẹ̀dá ilé náà wà nínú àwọn àdámọ́ àmàrà ọkùnrin ó máa sí obìnrin ó máa sí ọkọ lè bá ìyàwó rẹ̀ sí tiẹ̀ ìyàwó náà sì lè bá ọkọ rẹ̀ sí tiẹ̀ ọkọ tẹ́ sọ ìdí ara yín o àṣọ àwọn ọmọtẹ́jọ́ múra ní boyfriend and girlfriend ten date ara yín ìsìláàmù kan níbi tẹ́ ṣe wọ́n gbogbo tẹ́ gbogbo òrìn tẹ́ bá jọ ń rìn àti tẹ́ bá jọ ń bára yín ṣe jìnnà ni ó ẹ sì kúnlẹ̀ rújọ rẹ̀ wájú ọlọ́run ọlọ́run kó mọ́ṣá láyìn kọ̀ọ̀kan wa kó mọ́jà sórí ibú ọlọ́run kó fún wa ní àgbọ́yé ẹ̀kọ́ jẹ́ tí ìsìláàmù kó túbọ̀ yé wa ọkọ tìyàwó tán so yìí ara wọn wọ́n lè mọ bára wọn sí ìmọ́tótó ni tẹ́lẹ̀ ní bá wa máa ń ṣe súnà yìí subhanallah tẹ bá ni nì kúrò lára ọ́ọ̀rí fara yóò sì fúyé inú kékeré nípa pé tẹ bá fa tán gbogbo tẹ́ fàjáde nú ẹ̀ ẹ̀kúnwọ̀ ìgbò òun bẹ́ kún kíra lè bí ṣàgbójú yìí inú ní kéré tẹ bá fa kúrò lára o àmọ́ tẹ ẹbí tí èèyàn bá yọ kúrò lára tán a rí yóò wá fúyé bí pé wọ́n gbó didi táǹkà kan léèyàn lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí kọ̀ǹtínà ẹrù gbé léèyàn lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti gbọ́dọ̀ mọ́ dúpẹ́ fọ́nà àwọn mùsùlùmí ẹ̀sìn wa àló perfect gbogbo tí ó dá mọ́ àlàáfíà wà bá lẹ́sìn wa ìfimú wa tí ó á fa irun abẹ́ wa ó di mélòó báwọn kàkà bàbá ó di méjì ìkẹta wàkọ́sù ṣàárì lára dágbọ́rọ̀ mọ́ mójútó <clears throat> òun náà ní ṣàárì òun ní irun mú wa yìí inú kí láti túbọ̀ mú àwọn bàbá mọ́ pẹ̀lú wa irun túbọ̀ mú inú bí tí mo náwọ́ sí i káma wá fáwọn náà káma káma géèkì àwọn àlùfáà wọn ní kìnnì kan pé káma pàtí ó mọ dánjú nítorí tí ń bá ti ń dánjú náà eh, ó lè má nípìlẹ̀ ó lè má nípìlẹ̀ pé kákan ọ̀ra mọ dínkù àwọn àlùfáà bẹ tó wà nínú tíra ní káma fàájá náà á padà débi ìrìn àbíyá ẹlòmíwò pé a ah, yóò mọ níwá lára gbogbo ẹ̀rì ìsìláàmù mọ́ wa àti gbọ́dọ̀ tako kankan náà so irun mú wa àwọn lárúbáwá ẹ̀rìkẹ́ ọ̀ní wàkọ́sù ṣàárì àṣàárìbù nínú kéw èmi sùn fáìlì ṣẹ̀ríbánu àbí kí ni tún àṣàárìbù ẹni tí mú nǹkan ayé ẹ̀kọ́ ni àtẹ́rùn mú wá mú nǹkan ni wọ́n ní irun mú máa ń bò nǹkan pé lárúbáwá tó sì sọ ọrùn mú ní sáàrìbù náà máa ń tán ṣe wọ́n nítorí pé nǹkan ṣe máa ń máa máa fi irun mú wọ́n lẹ́jọ́ náà tí ó pọ̀ kódà àṣàtà nàbí bá nùtà nàbí takò lárúbáwá ó fi irun múlẹ̀ ó wà fáàmù mọ̀ ìjàgbó máa dán irun mú wà wà ń anábíwá ní ìdàkejì ní kẹ́yìn mọ̀ ẹ̀yẹn máa dín irun mú kù kẹwàá irun gbọ́n lẹ̀ wọ́n ní kí lárúbáwá ti ń ṣe bẹ́ẹ̀ ìnáma súnmi yẹ ṣáàrìbù bí ṣáàrìbù pé wọ́n sọ irun mú yìí ní ṣáárìbù torí pé tán bá mu tí ń jọ náà fóòmù tí máa ń lé lórí ọtí wọn fẹ́ kó máa lẹ̀ mọ́ bí irun mú wọn so wọ́n lè máa ti takọ pé ọ̀mùtí làwọn o àdúgbò <laughs> lọ́dọ̀ ọlọ́run ọba bí ògbà làákà ìgbò lọ́wọ́ wa tó fi ìsìláàmù kẹwàá torí ìsìláàmù lóde ní àfi ọmọ kó takò làákà yìí ìgbà wa yìí kéré jù báyìí lọ ìmí náà báwọn èèyàn kan lẹ̀ Yorùbá náà tí ó kí ọmọ ọmọ jẹ́ kí wọ́n pọ̀ báyìí ilé ẹmú láti bí mọ́ ayé ẹ̀kọ́ ni ilé ẹmú láti mọ́ bá wọn wọ́n gbá ah, àtọ́rọ̀ lágbàkọ́ nìkan ni ìwà ìmìlàkà ìwà àṣẹ ó sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì náà àtẹ́kájà yí àwọn míì ti ń bẹ lẹ́nu rẹ̀ o bọ́ọ̀dà ìgbé kò sí àwọn ilé ẹmú tó ti mọ́ ń ṣe ráwọn táwọn ọmọ bá dí àtàwà tí wọ́n ń jẹ́ lọ́wọ́ kò ìntọ́ ṣe sọ irun mú ní àṣàrìbò so islam inú islam a mọ̀ ń fa islam púpà púpọ̀ sí o a máa ń bọ̀ rẹ̀ nígbà bá wàtẹ̀kùlébùl azfar ìkẹlẹ̀ kẹrin lẹ́yìn tàbá ti múrun mú wa ta dẹ̀kù kí fa àwọn àfáà mi sọ nǹkan mi lórí bí àti imam malik rahimahullah wọ́n ní ọ̀rọ̀ míì tí wọ́n sọ lórí ẹ̀kẹ́ kódà imam malik rahimahullah ń gbà tí wọ́n sọ ń kan lọ́rọ̀ wọn ní bíbí àlọ́ tí àdáadáa lẹ̀ ní pé o mọ̀ fà àmọ́ àwọn àlùfáà tó kù ara àwọn tán ní àkọlé ah, tó bá wọn wá sí ṣe pé fífá jíjẹ gangan ni ala kulli hal àmọ́ ká ká mọ̀ mú kó mbẹ́ torí àbí ta bá lọ́dọ̀ ànábì ni pé man lam ya'khudh min sharibihi falaysa minna man lam ya'khudh min sharibihi falaysa minna ẹn ya'khudh min ẹn man lam ya'khudh min ya'khudh min ìyá àfọ̀dùmín òní pé kó mọ́ mú kú nínú ẹ̀ sàrábìdá ni kí èbá mọ́ mú kú nínú orúnmú rẹ̀ yìí àti sára wa sájẹ́ pé àṣẹ tó jẹ́ ojúṣe wa gan ni pé ká mọ́ mú kú ní ọmọ mú nǹkan kú nínú ẹ̀ ọlọ́mọsá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kó jẹ́ kí ó yé ẹnì kankan wa fàálà kulli hal sunna nabuwa muhammad sallallahu alaihi wasallam ni wọn kọ́ sọ ṣáà wa taqlimul aghfar alágúfàár oní àwọn ìkanná lára alìfítọ̀rọ̀ àdámọ́ta abẹ́kọ́mí ènìyàn mọ́ bẹ lórí ẹ̀lẹ́gbé tí ìkanná rẹ bá ti ń yọkọ mọ́ agbè gígé ìkanná ẹ̀sìn tiwa ni abin sẹ́sìn mùsùlùmí mùsùlùmí ń fi ìkanná gígé abin ṣe gíní gbogbo jẹ́ríta ń kalẹ̀ lẹ́yìn àǹfààní ìmọ́tótó ládàá pé èèyàn tẹ̀lé ọlọ́run ìsì ṣe kí ní tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ọlọ́run kò fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ so ká mọ̀ ṣe tàbá ti wá fẹ́ mọ̀ ṣe ogun táwọn yìí ẹja mọ̀ fẹ̀ níyàn pa àfi ń sin lọ́hùn sí ọbẹ̀ dápọ̀ ọbẹ̀ dábẹ́ fọ́mọ rẹ lọ́kùnrin ọbẹ̀ dábẹ́ fọ́mọ rẹ lóbìnrin láníyàn pẹ́ sìn lọ́wọ́ ibi ṣe má láníyàn pé àtàlẹ̀ yorùbá fi hàn pátàlẹ̀ yorùbá mú wa àtàlẹ̀ yorùbá mú wa ẹ̀dẹ́yẹ̀sìn ni ọwá rí àníyàn sìn yóò sì gbàládá lórí ẹ̀ ẹ ọmọdún mẹ́wàá kò sí ìkọjá ọmọdún méjìlá kò kọjá mẹ́ta láti ìkọjá kódà yóò dọ̀rọ̀ yàn tọ́wọ́ bá ti bà láàgọ̀ yóò di ọ̀rọ̀ yàn tọ́wọ́ bá ti gínú bá ti bà láàgọ̀ so ká fojú ẹ̀sìn wú ìfá abẹ́ ká fojú ẹ̀sìn wú gbàgbà ti ń fa kódà nínú àwọn àlùfáà tí wọ́n gbé débi pé ìjẹba bá fa tó kù mùsùlùmí kú sáà lè mọ́ bá fa abẹ́ arínú wọn tí wọ́n takò pé ẹ má bàá délẹ̀ àwọn kan sì ní ẹ sí kódà nínú àwọn sọ̀rábíà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lẹ̀ musamman bí nàbí ṣe ibá tí wọ́n mọ́ ṣe wé tí wọ́n bọ́ òkú fa ìwà bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ẹ káwọ́ òkú ẹwọ́n ló ti di làlúrí nù níbi kẹ́ wo bí tí wọ́n kà kún dé gẹ́gẹ́ bí ẹ̀sìn ẹ̀sìn wa tó jẹ́ jẹ́ pá mọ́ òun pé tọ́ pé á kéèyàn filẹ̀ ló dáa kéèyàn kan wẹ̀ àwọn èyí tó rò bá wá bọ́ sí gbogbo mi dáhùn ìyẹn ni wọ́n a máa gbé e àwọn àṣàkáṣà kan wá ń bẹ tẹ́lẹ̀wà adágbé ìkaná wọ́n wà fi kékeré ilẹ̀ wọ́n filẹ̀ a máa di kékeré ilẹ̀ subhanallah wọ́n wà gbá ilé nìkan àṣàtọ́ sí kọlọ àwọn ìtàṣàbò obìnrin fìsà wọ́n pò kí ìnàmọ́ sí bá wọn gbogbo ẹ̀ láàmọ́ ń jẹ́ inú islam gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátápátá wọn ń bí ọkùnrin ó mọ̀ gbé obìnrin náà oró ma gẹ́tẹ̀ anábì fi àsìkò sí gbogbo táǹkà yìí a ń bọ̀ wá sọ insha allah tàbá wá gé ìkan náà tán yarhamukallah ká ká rí mọ́lẹ̀ abẹ́ ọkùnrin obìnrin àkọ́kọ́ ṣàrí pa inú mú ta fá kárì mẹ́lẹ̀ èékánná wa ta gé kárì mẹ́lẹ̀ wà nátfúl ebe kí ìrìnlẹ̀ kàánù bákan náà inú abíyáwa wà nátfúl al'ebe inú abíyáwa wọ́n ni ká mọ̀ fà lẹ́yìn ma rí pé nínú ara wa tí mo ń sábà ń rùn lára kí nìkan náà jẹmọ́ àbíyàwó ni àbíyàwó lè ṣe kó márùn àmìyàn máa mójútó kó lè mọ́ márùn lára mójútó ó ní ká mọ̀ fi kámọ̀ já nọ́tùkù ló àwọn afáwa nítọ́ a lè mọ́ fabẹ náà fa náà tí ìwà fẹ́ dàbí pé yóò ní wa lára àwọn fáìmù àbíyàwó àbíyàwó tún àti àbíyàwó ká bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún wọn nítorí pé anábíwá Muhammad sallallahu alaihi wa sallam Aisha àti kíkọjá wọn ni yóò dín utayammum fi tana'ulihi wa tarajjulihi wa taharatihi wa fi sha'nihi kullu ìmọ̀ láì kó sí pẹ̀lú ọ̀tún bí tana'ulihi tí ó bá wọ bàtà tí ó bá yanu wọ́n nítorí pé ìdọ̀tí ọdárí àbíyáwó máa ń rùn fún rẹ̀ tábá tó wá lọ ń fi irun yìí lẹ̀bẹ́ oòrùn ni ó wà máa rí nǹkan tí ó dì mú yóò wà máa fa tí èèyàn máa níbọ́ dí odò kò yẹ pé tí èèyàn níbọ́ dí odò àdámọ́ ni ẹjọ́ lọ́wọ́ máa ti lẹ́sẹ̀ fún yóò máa rí bẹ́ẹ̀ ìrún wà máa wa subhanahu wa ta'ala kún sí àṣàkọmọ̀kálù tó wà ṣwárí gbogbo tàwa kalẹ̀ yìí anábíwá Muhammad fi àkókò sí gẹ́gẹ́ bí ẹgbàwà al'imam muslim al'imam muslim rahimahullah rahmatan wasi'a wọ́n gba ẹgbàwà ọ̀rọ̀ náà sí anáduwa muhammad sallallahu alaihi wasallam ó fi àkókò sí fáwọn pé táwọn bá fẹ́ máa fa irun abẹ́ àwọn àbáwọn fẹ́ gbé ìkan náà àwọn àbí àwọn fẹ́ fáyẹrun mú àwọn gbogbo àwọn kan mẹ́rẹ̀ ní tó yàtọ̀ sí àndá abẹ́hùn ìfárun abẹ́ ìfárun abíyá ìgé èékánná ìfá irun mú Muhammad sallallahu alaihi wasallam sọ pé kò gbọdọ̀ kọjá arba'ina yawman 40 days nígbà ní náà ti bí máa ní ọdí Allah ta'ala àti bẹ́ẹ̀ ní sahih wọ́n ni wókìtà lánàá ó ní wọ́n fàṣìkò sí fún wa níbi afẹ́ dábẹ́ abẹ́ fárun mú afẹ́ fárun abíyá pé pé kó mọ́ kọjá ogójì ọjọ́ ó túnmọ̀ sí kí ni àfihàn àmójúta gbọ́dọ̀ àmójútó rẹ̀ tí àwọn nǹkan yìí bá gùn bí fún ogójì ọjọ́ ẹlòmí ọlọ́wọ́n irun ara tiẹ̀ láàrin 15 to 20 days ó ti máa sáré pọ̀ wá ẹwọ irun orí wáyìí ẹlòmíì tó bá fáàrùn báyìí ní sìnkínú tó lè di ìdí ẹ̀ tó jẹ́ ọ̀rá wù lórí tèmi ó lè jó dẹ̀yìn oṣù kan ẹlòmíì mẹ́ tó báyìí lè fáàrùn lé nì wọ́n yíjọ́ mẹ́jọ lọ́nà rẹ̀ díbẹ̀ kó tó yìí a ní ìrùn lára jọra wa lọ ṣe ẹni tí gbogbo àwọn ni kó mọ sọ́ kó di ni tí ò bá wá fáńgbà náà ni ò wá sallallahu alayhi wa sallam àwọn eléyìí ni àwọn intanse ní sunanu fẹtọrọ ó ń la àwọn àdámọ́ ìlànà àdámọ́ kí káwọn anábì ọlọ́run orí ẹ̀ ni wọ́n wá anábì wa muhammad sallallahu alayhi wa sallam orí ẹ̀ náà ni òun náà wá ẹ̀wá rí gbogbo àwọn nǹkan wọ̀nyí gbàtà bá mú kúrò lára gẹ́gẹ́ bá a ti sọ ká lọ rí ìmọ̀ àmọ́ irọ́ kan bẹ ẹja dárò irọ́ ni o àmọ́ máa ń pa fún wa ní Yorùbá àwọn àlùfáà míì máa ń pa àwọn ẹlòmíì náà àwọn àgbàlagbà náà sì máa ń pa tẹmọ ọdọ ọ̀tọ́ máa ń pa wọ́n ní tọ́ ẹni bá ti gé ìkan náà máa lọ rí mọ́lẹ̀ ni o ṣẹ̀gbá ti ní ká lè rí mọ́lẹ̀ ìrí mọ́lẹ̀ sì ní àràbí fi lórí rẹ̀ o káyàn a máa rí ọ̀rọ̀ àwọn ọba àti sàhábà ọba àti tàbíìn aláwọ̀ fi musalla fi láti iṣẹ́ ìgbà àti àwọn míì bẹ́ẹ̀ a máa ní látọ̀dọ̀ anábì sòsí anábì ò sọ̀rọ̀ ń pa ìfún wa a máa kan rí ni pé general principle wà nínú Islam pé gbogbo tó bá jẹ́ pàtì ara ọmọnìyàn ó ní ọ̀wọ̀ púpọ̀ ó ní ọ̀wọ̀ gbogbo tó bá ti ní ṣe pẹ̀lú ọmọnìyàn ó ní ọwọ́ rẹ̀ káàkiri gbọ́dọ̀ mọ́ fún ni pé a gbọ́dọ̀ mọ́ jùlẹ̀ fún mara rẹ̀ níṣẹ́ nìkan wá gé lọ́wọ́ ìkẹ́ wá jọ wọ́n lẹ́ títí kó wá mara rẹ̀ a ah, ẹ̀ bọ́wọ́ ọmọnìyàn ìyẹ́ pẹ́rẹ́ ọmọ ànẹ́bí adámọ̀ ní islamu kakú ọwọ́ tẹ rárá rí ẹlọ́rẹ́ rí mọ́lẹ̀ bí ìgbà tẹ bú òkú náà mọ́lẹ̀ ló jẹ́ kí òkú náà agbọ́dọ̀ mọ́ kó mara rí lẹ́lẹ́ àásìdì sáré ti ẹjà gbó kódà bá ipá àti àmà àwọn tó ní ìmúlá ìlọ́dẹ tọ́jú ẹ̀sì pẹ̀lẹ̀ pá àwọn ọ̀làjú àgbáyé náà wọ́n ti rí nǹkan nínú Islam àwọn ilé ìfẹ́ kókò rà rí Islam fẹ́ Islam wá ti kókù nìkan gbogbo tó bá ti jẹ́ pé ara ọmọ nìyàn ló ti wá in tó fa táàbí mọ́ lọ rí bí ọmọ mọ́lẹ́nu àwọn aláwá sọ ló kọ bí ẹlòmí gbà pé ibi aburú rẹ̀ ló gbé wà aburú aburú tí ó ti wá ní ayé ibi nǹkan ló tẹ̀lé wa wọ́n ti kọ́ fún wa ní ti bẹ̀rù kádàrà wa kọ́lọ̀ tó dá wọn adánù bàbá wa 50,000 years sígbà náà ọlọ́ ti kọ aburú tí ó ti wá àti dáadáa so ibi ọmọ kọ́lá aburú nǹkan níbi tí ó ti wá láyé àmọ́ àbọ̀ ìwọ̀ rẹ̀ tó ní kó ti tẹ̀lọ́mà nẹ́bí adámọ̀ wa ó tún wá àwárí pé ó tún wá so mọ́ kí lórúkọ rẹ̀ wa ìdodo wa lẹ́yìn mà kó ti ní ṣe tẹ̀lọ́mà nẹ́bí adámọ̀ láti mọ́ lọ rí ìmọ́lẹ̀ ó ní ọ̀wọ̀ púpọ̀ ìsìláàmù bẹ́ká bọ̀wọ̀ rẹ̀ àbúbá ní ló jẹ́lẹ̀ àwọn pàtí ọmọ ènìyàn yìí láwọn ẹlòmí ọmọ wá láti fi ṣògùn ọlọ́dàkùn kó sọ́wà kúrò nínú àbúrò wọn tọ̀ irọ́ tá mọ́ ń pa fún wa ní tẹ́rẹ èèyàn bá gé ìkan náà yìí kó lọ lérí mọ́lẹ̀ ni wa ní kí kálukú ọmọ lọ rí wá gbogbo ìkan náà tó wọ́n ní jò kọ́ balẹ̀ máa dààmú púpọ̀ ìjọ náà tó bá kọkàn lọ ń gé ìkan náà rẹ tó ń gé káàkiri ọ̀dàmú gan tó rọ́ ọmọ wa ọmọ wa ọmọ wa pẹ́sù wọn tó bá ti rí gbogbo ẹ̀ mọ́lẹ̀ ọ́tí mọ̀ bí ọ̀rí mọ́ ọkàn mọ́ ọlọ́bẹ̀ irọ́ ni o irọ́ tó lágbára ẹ̀ẹ́kánná wa ẹ̀rí ti gbé wá fún wa yóò wù fún rẹ̀ ìwà abẹ́ òpórú lẹ́ríta aláàmọ́ fa ìgbógbò ẹ̀wù jọna bá ti dìde jọ gbé gbogbo àwọn èèkánná wa ta gbé gbogbo ẹ̀ yóò wù sọ̀bọ̀lọ̀sọ̀bọ̀lọ̀ báyìí

tí gini crane jábọ́ lálákọ̀ọ́kọ́ tí àwọn èèyàn tún lọ rẹ̀ rọ́ọ̀lúra wọn táwọn kan bọ̀ láti jámúra táwọn kan jẹ́ kébi tó lọ gbà náà padà bọ̀ tó di pé ìfòpinpin wá ṣẹlẹ̀ ìkánà àwọn mọ̀lẹ́bí wa tó wà mẹ́ ìkánà àwọn alfáwà náà tún wá sọ wọ́n ní jọ náà subhanallah níbi ìpàtí gbogbo yẹn bẹ̀rẹ̀ fáwọn àwọn aláwọ̀ dé pé ọkùnrin àti obìnrin náà jọ púpọ̀ mọ́ra wọn báyìí kálukú gbàgbé pọ́kùnrin ló wà bóbè wọ́n ní kódà nímọ̀ tọ́ọ̀fù ìtọ́ ti ṣe tọ̀wáàfù níbi tí wàhálà àpéyàn kan ṣe tọ̀wáàfù lásán dé tí èèyàn máa ń gbàgbé pọ́kùnrin ló wà bóbè èmi ìṣẹ́ ájìrì àmọ́kọ́lọ́mọ́lẹ́ ti tọdún ní orí ẹ̀ ọlọ́mọ́lẹ́ kòrò díwa lọ́wọ́ mo jáde lọ káàsì lọ yíká bọ̀ rí ìdẹ̀rẹ̀ láàkó gba ní ìbádà lọ́wọ́ ní kálukú wa ó sí rọrùn sọ alákùnrin ajílá fẹ́ fún ni pé táyé nu àwọn tó ń ṣe experience ẹ̀ lọ́sọ̀hún ẹ̀jọ̀ bó wà láti wá sọ ti ọjọ́ àlùkìyàmù ààrẹ mi ló kan fún yàrá wa ṣàfi à ti àgbákò tí ó ṣe ọmọ nìyàn nígbà bá gbé wọn dìde ó kọjá kó mọ̀ rò pé ọkùnrin mà ní mí obìnrin mà ní mí obìnrin ló wà lẹ́gbẹ̀ẹ́ kálukú gbàgbé rẹ̀ níjọ náà so irọ́ ni pé àmọ̀ wẹ̀ à níwò ìkànnì káàkiri èékánná wa ó ti ọ̀rọ̀ rẹ̀ ti yanjú abẹ́lúwa wa mutaqabbalan shifaan min kulli da a ń gbà tí yóò bá di ọjọ́ mẹ́jọ rí idhnillah a máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ aljanaba sọ ọ̀rọ̀ ń pa janaba wọn ni a máa gbéyẹ̀wò ní ọjọ́ mẹ́jọ àwọn tábà ní ìbéèrè sísọ wáhí ìbéèrè kan ní àwọn طيب تفضل واحد اثنان تفضل Ah, ọlọ́mọṣà fún wa ní àgbọ̀ iye ọ̀rọ̀ rẹ̀ wọ́n ní dídábẹ́ tàwí ìjẹ́ tí ìlú kan bá wá wà táwọn tí wọ́n bẹ ní ìlú náà bí a bí àwọn ìlú takò láwọn ìlú ọ̀tá Islam tán wá gbófin ilẹ̀ pé ẹnìkan kan ò gbọ́dọ̀ dábẹ́ àwọn ìlú yẹn wọ́n ti bá díbẹ̀ àwọn ìlú kan ti bá dílẹ̀ tí wọ́n ti sọ dé ìwọ̀ adábẹ́ fọmọbìnrin tán sì lè lórí ẹ̀ kódà àwọn ilé pàápàá ṣe nàìjíríà tí ìfisófin ẹ̀wọ̀n tí ìfisófin sẹ́ńtà yàtọ̀ alófin nàìjíríà ní ìrùkó fi ti wà ní nàìjíríà akọ̀gbọ́ngbà kan sánà deliberate Eh, wallahu alam Yeah ẹ̀yàwó mayo náà ala kulli hal wọ́n máa fi sófin bẹ́ẹ̀ ala ta'ata li makhluqin fi ma'siyatil khaliq ẹ̀sìn tí wọ́n táwà bá mọ ọ̀nà tá a wá lè gbà fi ṣe tí ó fi ní lu sọ́dọ̀ wọn àwọn arúgbó àwọn bí tí ìtẹ̀lé ìjọba kí èkú sọ̀rọ̀ ẹ̀rọ àmọ́ àgbọ̀rọ̀ gbogbo tí wọ́n àwọn àkókò èkó ń jẹ́ sọ́nu ó dàbí ìgbà tí ó bá rí ọmọ náà nígbà tí bá bímọ tán tó wá wà lọ́sítì wọn nígbà fún yín láyé kẹfà ń fọmọ ní níjọ́ keje ẹ̀yìn bá mọ̀ bó ṣe lè dọ́gbọ́n yìí tiẹ̀ wọ́n kẹ̀rù wọn wọlé àà ìwà fáwọn fún èé ó pariwo náà ó dàtẹ̀ so ọmọ yìí sọ pé bóyá ru tí ọ̀rọ̀ wọn dábẹ́ ọmọbìnrin náà ti wà nù ó lè mọ́ sí ìdí òfin ẹni bá dánwó ẹ̀wò tó lọ ẹ̀wọ̀n lábẹ́ ìjọba a bá rí ìlú tí wọ́n ti gbé kalẹ̀ bẹ́ẹ̀ a mọ̀ ṣe ni pé àwọn ò a mọ̀ ṣe torí pé ẹ̀sìn ti wà ní àwọn tí wọ́n ń sọ wọn lè mọ àǹfààní ọmọ ànábì Ádámù tó tó ọlọ́run ọba tó ní ọmọ ànábì Ádámù ọlọ́run ọba tó ní wá ló mọ tó dá fún wa ló dẹ̀ mọ tó lè bí aburú fún wa ìfáṣẹ́ ìbá ti àkókò ni àwọn àlùfáà nínú Islam ọlọ́run àtàwọn àfáà lẹ́sọ̀ lórí àwọn àfáà kan kọtíra kan lórí ọ̀rọ̀ gbogbo rọ́dọ̀rọ̀dọ̀ wa mọ́ sọ̀rọ̀ nígbọ̀rọ̀ ààyè dídábẹ́ finish gbogbo irú ọwọ́ àwọn kò ní ọgbà wá ó rẹ̀ mú àwọn analysis gbogbo ẹ̀ wá ó jẹ́ pé dìlárúwá ni wọ́n fi kọ́ ó sì mọ́ àwọn aláṣẹ́ sílẹ̀ ń sọ owó tẹ́ sọ ìrọ́lẹ̀ ìpa lábílíkẹ́ Islam ní táwà mùsùlùmí kan ní ó ní ìmọ̀ sẹ́rí nǹkan mí sọmọ bẹ́ẹ̀ dọ́gbọ́n kí ìbọnú sáyẹ́ǹsì náà yẹn tí bá ti rẹ́ni tọ́lọ̀ ní kó mọ̀nù wa náà ẹmọ fún wọn lọ́rọ̀ sọ ẹ̀rí pé wọ́n mọ̀ dìbọn tù wọn ìrọ́lẹ̀ ìpa ẹmọ pàrọ́ mọ́ kọ́lọ̀ kó sàánú wa kó sàlékò mọ̀ nípa lùkù wa náà láti gbọ́dọ̀ mọ́ wá ìmọ̀ àwa mùsùlùmí àwa lánìká wá ìmọ̀ mùsùlùmí èsì ìmọ̀ gbógun ti ìmọ̀ ṣẹjọ́ àmọ́ wa ṣùgbọ́n àmọ́ láàrin ẹ̀sùn gbogbo tá a bá fẹ́ mọ̀ ìtàfẹ́ mọ̀ tó ṣe náà ni pé abẹ́bí defend Islam ṣe ọlọ́mọ sáà ṣe lọ́nà fẹ́lẹ̀ kankan wa Allahu akbar tọ́yì wọ́n ní ẹlòmíì wọ́n bá gbé ìkan náà wọ́n wá ní gbé tán àbíkílẹ̀ wí. wọ́n wá fíkì ìkan náà sí wọ́n wá lẹ̀ ìkan náà mímọ́ àwọn àfá ìsìláàmù gbé ìgbé tẹ̀lé ìsì ló fà onígbé tó bá ti lẹ̀ ìkan náà mọ́ ìkan náà tó bá ti fẹ́ ṣe àlùàlá omi ò ní gbé bí orí ìkan náà ilé ìgbójẹ́ sílẹ̀ ìásùjásí pé àlùàlá rẹ̀ pé ọ̀lálùàlá nù ìdí nìyàn obìnrin mùsùlùmí kò gbọ́dọ̀ sọ́rọ́ ilé ìdí ìlànà gbèsè ayé tiẹ̀ ṣùkọ́lọ̀ kó ṣàánú wa kó ṣàlékún àti àlékún àgbóyè sí ìkọ̀ kan wa. wàlíkùmù sọ́lá àkọ́rọ̀. ṣe kó sáwọ́dún wọ́n láwọn mọ́ta ni wọ́n mọ́ bí naturally tí wọ́n ti mọ́ ń dábẹ́ wá fún naturally wọ́n ní fi Saudi nìkan ni ó ti ń ṣẹlẹ̀ rẹ̀ inú kò dákọ̀ Saudi o wọ́n kan láwọn ilẹ̀ Lárúbáwá tó mọ̀ sí pé àti Saudi o àti bí kí èṣe Saudi ó common lọ́dọ̀ wọn ni wọn tó bá ti sọ yìí ó ṣe ti kárẹ̀ ní tí òun ti experience ẹ̀mí láyé adẹ́rẹ́ ti kárẹ̀ tó ṣe pé wọn ní tí rí irú ẹ̀ àmáwọn àlfà wọn ṣàlàyé rẹ̀ fáwọn nínú tíra pé irú ẹ̀ ó ti rí bẹ́ẹ̀. ok ìyẹn why is it that some of men's children born in some parts of Saudi Arabia born circumcised. ẹ àmọ́ ọlọ́wọ́n bá ti bẹ́ẹ̀ ni bá ti dára ni a ní gbé jẹ́ pé àwọn ìlú yẹn lálọ́ ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láà ọlọ́wọ́n bá kàn fi dára ni ó fi dára kódà àwọn àlùfáà sálàyé débi kan pé ẹni tọ́lọ̀ ń bá nìkan bí lẹ́ni tí ó dá tí lẹ́ni tí wọ́n ti dábẹ́ fún ṣáà máa kà á sí pọ́lọ́run ọba fún lápẹ́lẹ́ yàtọ̀ káàdì máa wo pé bóyá ìjẹ́lẹ̀ ọlọ́run ti ẹjú tàwọn àwọn èèyàn tó kù lọ àwọn àlfáà ní irọ́ ètò náà ń rí kí ní ìkí ń ṣẹlẹ̀ hátà àtàwọn ènìyàn tó gbàgbọ́ ajọ́ àwọn àfáà tún wọ́n wo pé à lówó dàbí pé àwọn tọ́lọ́run bá fún wa ní àgbọ̀ ọ̀rọ̀ wọ́n ní is it compulsory to bath female child on naming ceremony day ṣé dandan ni ká ká fá orí ọmọbìnrin ní ọjọ́ keje tá a máa ń sọ ọmọ lórúkọ wọ́n ní ṣé dandan ni ká fá orí rẹ̀ fífá orí ọmọ ẹ̀rí gbé wá anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní kullu gulamin murtahalun bi aqiqatihi tuzbahu anhu yawma sabi'i wa yuhlaqu ra'suhu wa yusamma anábìnrin àmọ̀ fàyẹ̀ orí ìjọ kèlú ìjọ kèje àmọ́rọ̀ kan wá wáyé láàrin ọ̀rọ̀ tó wáyé ni pé al-Imam Malik rahimahullah àwọn afojú wo pẹ́tọ̀ àdíbì yóò kọ́ ọmọbìnrin sí ẹ̀yà kí ló dé wọ́n tó ní gbogbo gbólóòtà nìna nǹkan tó ń túmọ̀ sọmọ ọkùnrin tí ó túmọ̀ sí ọmọbìnrin tí wọ́n ní bàbá bẹ́ẹ̀ àwọn òrùkótọ́ ká máa fa orí ọmọ obìnrin mọ́mọ́ lè fi sọ́bà wọn àmọ́ àwọn majority àwọn àfáà ní pé jílẹ̀ àwọn yìí àọ̀rọ̀ orin lálàáfíà ipe atọ́mọ ọkùnrin atọ́mọ obìnrin náà ní gbólóhùn ní ìdíkó sínú pé àwọn òfin wí gbólóhùn yẹn náà àwọn ọkùnrin nìkan ló ń túmọ̀ sí àmọ̀nú wáwùl jama'a ta máa ń lò fáwọn ọkùnrin tó pọ̀ ní pẹ́tọ̀ a ṣe ń gbà fóbìnrin wọ́n ni ń ta lò lóbìnrin pé bi umumi lábùbí lábí khususi sabat tọ́rọ̀ bá délé à ń lò fún gbogbo wọn náà ni a nínú pé ọkùnrin kan náà wá dákọ̀ ike bẹ́ẹ̀ ni innama rijalu shaqaiqun nisa wa tó fi bá ti dé tọ́lọ́run bá ti ṣòfin kan àbá ànábì ṣòfin kan ó ti kọ́kùnrin sínú ó sì ti kó obìnrin sínú pé èyí tí ó bá fẹ́ jẹ́ kóbìnrin nìkan ọlọ́run ó kanlẹ̀ kanlẹ̀ dá wọn pè ẹ̀yin lẹ́nu ìdájọ́ yìí irú ẹni ya ya ya ayuhan nabi kulli azwajik wa banatik wa pé ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin <clears throat> ẹ máa ìyá ànábì sọ fáwọn ìyàwó rẹ̀ wa banat àtàwọn ọmọ ẹlóbìnrin wa nisa'il mu'minin àtàwọn ìyàwó àwọn olùgbàgbọ́ òdodo yudinina alayhinna min jalabibihin kí wọ́n máa jẹ́ kí jìlbáàbù wọn kó ẹ̀rù gbẹ̀gẹ̀dẹ̀ wọn kó kalẹ̀ èyí ò ti mọ̀ pé tàwọn olùdájọ́ yìí obìnrin pàtọ́wà ní kullil mu'minin ẹ̀sọ́ kí wọ́n sì máa sọ abẹ́ wọn ìgbà tí ó dọ́dọ̀ tó bìnrin ó ní sọ fáwọn obìnrin náà kí wọ́n rẹjú wọn lẹ̀ kán máa sọ abẹ́ wọn ó wá ní pé wà láàyù bìbí náà sí iná tàhún náà wọ́n gbọ́dọ̀ máa fi ẹ̀ṣọ́ wọn hàn ó túnmọ̀ sí ìdájọ́ ni orí obìnrin nìkan rí gíní ló wà pẹ́sọ̀ yìí tíṣẹ̀ rí àbáfẹ́jẹ́ kó ṣe gbóbìnrin nìkan àbọ́kùnrin nìkan yóò

káfárí ọmọ níjọ́ keje àtọmọkùnrin àti kínú àti ọmọ obìnrin ànímọ́ Malik rahimahullah tí wọ́n sọ alfa ńlá ni wọ́n àìsìmọ́yẹ ọ̀rọ̀ náà àwọn náà sọ̀rọ̀ kankan tó lọ mọ́ Malik fúnra wọn sọ wọ́n ni kúlù ní yóò kọ̀tù bí nkàlá ní ọ̀yọ̀rọ̀ wọ́n ni gbogbo yẹn náà ló lè sọ̀rọ̀ tí ó sì sọ́tọ́ tá ní ọ̀rì sọ láti gbà lọ́wẹ́ wọ́yọ̀rọ̀ gbogbo pé àgbá pípé àyàfẹ́ tó ní sàárè ọwà lọ́ọ́ sàárè àdàbọ̀wà Muhammad sallallahu alaihi wasallam pọ́ nìkan òní tó ba soro tí a sì máa gba tá máa gba gbogbo tí ó bá sọ so Imam Malik wọ́n sọ ní àmọ́kò lálàáfíà wọ́n sì sọ Na yọ̀rọ̀ ní ìnàbẹ̀ torí bẹ́ẹ̀ láwọn àfóòsì gbà lọ́rọ̀ Imam Malik rahimahullah àwọn ògbà pé lára ẹ̀sìn wà ìlú wa pé kéyìn ó yàgbẹ́ ó wá máa lọ ìfomi tábà ó máa ṣe ìtìjà kéyìn ó yàgbẹ́ ó wá sí kéyìn gbogbo mi tábà wọ́n ní òsìn nínú islam èyí tí èèyàn máa ń ṣe ní ìsìdìmá ó lọ rí wá tí ó fi lòdì nìkan bí a bí tíṣù ankaṣe pépà ìwé kankan anigirode ọni ni yíò ìtawọn ọmọ tẹ́lì wà nù látọ̀dọ̀ ànábi ní wà láwọn ni a bóyá wọn rẹ̀ rí ibi tí a náà sì sọ pé wọn àti gùlámù náhàwí ta kí kọjá nù tíra yìí náà táwọn tẹ̀lá ànábi bẹ̀rẹ̀ àwọn àbáàdì wa nítọ ọ̀rọ̀ mọ́ Málíkì ń bẹ̀rù kò ṣeé ṣe kínú kò ṣeé tẹ̀lé ṣòdí nìyẹn àwọn àlùfáà lè sọ̀rọ̀ nínú Islam tọrọ wọn bá ti lálàáfíà kò sókọ méjì tá a pè kò ṣe kíni kò Thank you. oníbi gbogbo àwọn ènìyàn àjẹyà àwọn ìdájọ táwọn ni rárá. ok ok ìyẹn ìbániwà nínú mọ́tò. bóyá tó wọ́n máa ń jọ ní ìpapọ̀ tàbí ní tó ń fa lórí àti àìsàn tó dára bí ò bá rí ní ìlú tó lè fi wọn ní ọ̀nà ìpínlẹ̀ ìlú àwọn ìpínlẹ̀ hmm. ẹni ilé <clears throat> gẹ̀ẹ́sì kìíní ìfẹ́ wo connection tó wà láàrin ìbálé obìnrin àti ibi tábẹ́ gbé ìṣẹ́ni tábẹ́ gbé yẹn òkè ló wà níbi ara obìnrin nǹkan ni a gbé tí ó jẹ́ pé ìdábẹ́ ó ṣe sunsun báyìí wọ́n máa kó dàbí kílẹ́gbé kí ní ìlẹ̀ kan orí adìẹ ó gbé wọ́n láyé ló dàbí kíní ó mọ́ ṣe sunsun lójú arúgbìnrin òun náà ni ara gbé so ibi tí <clears throat> virginity obìnrin sí wà tí ìbálẹ̀ obìnrin sí wà inú ojú ara lòun wà so kò sí mọ́ni bẹ́ẹ̀ gé bẹ̀yẹn tó máa ní wọ́n lọ kámpà ìdọ̀ sílì ni wọ́n ní kámpà yìí àwọn ìsànmí ilé ṣẹlẹ̀ tí virginity obìnrin lè fi wà affected tábùrú bí lè ṣe lóòtọ́ kìí ṣe pé ó ń ṣe jùlọ nìkan ìgbàrí ma ń wà tọ́wọ́n bẹ̀rẹ̀ bá bẹ́ láti ibi tó ga tó bẹ́ wálẹ̀ jù ìbálẹ̀ yẹn lè já ó lè fàyà bọ̀kẹ́ túnmọ̀ wọ́n ìwọ tó bá mọ̀ sá burú lọ sí títí ní ìlú ìjá tó bá lọ rí ẹran jàǹbá lọ sí tọkọ̀ rí wàá dé tí wàá ṣe bí òun rí mẹ́ wọ́n ní ṣùgbọ́n àṣírí tí ó mọ̀ ájó tú ni pé tọkọ bá rí pé òkè àbóòlù penetrate bẹ̀ pé síìlì yẹn ọlọ́wọ́n bá wá fi àmì tẹ́ẹ̀fì mọ̀ pé original seal olówà mẹ́ o ní pé téèyàn bá penetrate ẹ̀ ẹ̀jẹ̀ kí ń ké kan gbọ́dọ̀ sí kí ni èso ẹ̀bìmọ̀ ìtò ìpé kéèkì ní àti oríjìnà ṣùgbọ́n ìmọ̀ tẹ́bí tí kì ní yẹn wà ń ṣe ọ̀nà rẹ̀ jìn àmọ́ wallahu a'lam kọ́lọ̀kù fún àní àgbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ìdábẹ́ kò papọ̀ mọ́ ọ̀rọ̀ virginity so yóò gbọ́dọ̀ jẹ́ excuse láti ọ̀pá àní máa dábẹ́ fún ọmọ àwọn ọmọ wa so àmọ́ kọ́lọ̀kù sànù àkọ́kọ́ alágbọ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ Islam kò ti mú wa so yìí tá a gbọ́dọ̀ mọ́ torí ẹ̀ ṣọ́ra ni pé táàbà rẹni tó mọ̀ sí ẹ̀wọ̀n àtúntún rí báyìí o aṣàlàyé tó ń pè ní ìdàbẹ̀gbẹ̀dẹ̀ irun awọ kan ní mọ́ ń bú tójú ara ọkùnrin ṣóńṣó kan ní mọ́ ń wà ní ojú ara obìnrin èyí ò túmọ̀ sí pé mi mú ọ̀bẹ lọ́la nísìnyí àbí lọ́ọ̀rì mú sísọ́ọ̀sì àbí mú bléèdì kí ni mo fẹ́ dábẹ́ bọ́mọ mi àbí lọ́ọ̀rì mú abẹ́ kí mo fẹ́ dábẹ́ bọ́mọ mi ọkùnrin ń túmọ̀ sáà ń wí kọ́hùn àwọn èèyàn kan wà àwọn expert ló jẹ́ so a lọ́ọ̀rì gbé fáwọn tí wọ́n mọ̀ ń pa ẹ̀ àwọn àbáwá sì ní dáwọ́ kàfẹ́ wọ́n ní ẹja àgbẹ̀ ẹran fẹ́ni tí ń kunran

kò ní lè so pé kò ní lè tó pín àwọn wákà wọn yẹ kí yẹn kọ gbọ àwọn wákà wọn bá wa náà àwọn ikú dáná pọ̀ mẹ́ ala kulli hal ẹni tó mọ̀ ń pa ẹ̀ oníjà ti kíni agbèsè ká mọ̀ lọ òpa fẹ́ẹ̀tẹ̀ ló fi ọlọ́ àtàwọn àlọ́rí bá yọ ọmọbìnrin jẹ́ tòjú ẹ̀ bá lọ rí jẹ́ ó sì lè jẹ́ ṣe irú tọ́sọ yìí náà ẹlòmí kó máa kúrẹ́ àpọ̀tún ní mọ̀bí tání káwọn gígan láti eh, jẹ́

bóò láti mọ̀ kó lóun gbà tó bẹ kékeré ìyàn bóyá jẹ́ sí ìrò wọ́n ní kí sexual drive obìnrin bá lò àbí lẹ́yìn aláti wọ́n lọ ṣe kíní bulé kò tún ní lóòsì bóò láti ọkọ̀ mọ̀ pé ó lò ìníṣíálì tí ó ti tí ó ti débì kan orògbó yìí báyìí so Islam ó perfect Allahu a'lam àwa lè mọ́ra aláyé mi ìṣẹ́jọ́ àwọn kémi ìṣẹ́ medical doctor yìí ẹ a ti sọ yíò bóyá ti sùn gbà náà ẹ̀yìn òmọ̀dúgbẹ́ mọ́ sùn ní alcohol lọ a ti sàlàyé lẹ́ẹ̀kan bí akátówárí sọ torí àwọn olè jẹ́lómi náà sùn gbà sí ọgbọ̀n tí wọ́n bá fẹ́ dábẹ́ aṣọ pàdánàbì ló dìbì sọ àtúnmù àtúnyà ló bàdé ṣẹlẹ̀ wa pàdánàbì ní ọ̀sẹ̀ sí obìnrin tí mo ń dábẹ́ fáwọn ìní màdínà pé wá o tọ́ọ̀bà máa yóò pa ṣáwà ara ọmọdé tí wọ́n bá ti gé mọ́lẹ̀ so àwọ̀rá àìtún wá gé ẹ̀lẹ́jọ́ tó bá tẹ̀lọ wà nílùú tí mọ́ ń gbóná àìtún gé ó lè fa kí ṣáwà obìnrin tó lágbára jù torí gbogbo tó bá yẹ múbù lọ awọ yẹn yóò mọ rìn tó bá ti wọ́n rìn lójú ara yóò mọ bá kára rìn ó mọ fẹ́ mọ́ sí bí ẹni gbéra Islam ẹ̀sìn tó yẹjú mi ọlọ́run tó fún wa ní mọ̀ ń parẹ́ ìlà ìtàkìlá sí Ah. bó ṣe fúnra rẹ̀ pé kó yọ kó pé pé ó yọ ọbẹ̀ fúnra rẹ̀ ẹ̀hẹ́ sọ́yì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ inṣáàlá ọmọbìnrin náà lè ṣe bẹ́ẹ̀ àmọ́ kò ní mú ọbẹ̀ fúnra rẹ̀ gómọ fúnra rẹ̀ gé ìkan ọkùnrin ara rẹ̀ gbólódò àwọn tó mọ̀ nípa àwọn expert èyí mọ́mọ́ tẹnu ọba ìtò yóò oríṣiríṣi ní bẹ̀lá ilé pẹ̀lú àmì àfáàlágbájá ló ti wá sí wọn bá síra طيب انتهت الاسئله هذه الله سبحانه وتعالى يوصي عليكم بما اتي عليكم اغويا اتي عليكم يدودي تجوا الاسلام كما عليكم بما عليكم اغويا عليكم يدودا ان قال ما شاء الله وصلى الله وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اقعد ان شاء الله قولوا جنبا